ẹ káàbọ̀ padà sórí ètò yóò tó wọ Ramadan Kareem wọn ò gbẹ́ ń gbádùn gbogbo àwọn àlàyé tí bàbá wa ń ṣe fún wa Khalifa Muhammad Kamil Garu tí wọ́n ń ṣe lálàyé fún wa eh, ọlọ́run bàbá ọlọ́run sàjẹ́ mi yóò gùn ẹ ń ṣàlàyé fún wa wípé oore tí ń bẹ fáláwọ̀ ẹ máa pọ̀ tayọ kí èèyàn kà máa fi gbogbo òru sùn Ramadan yẹn sùn òru tí èèyàn máa fi sùn ẹ̀kan náà ní wáyé lọ́dún ẹ̀kan náà ní oṣù kan ní opportunity oṣù sí ni lẹ́wọ́ á ṣàlàyé pé bí èèyàn bá dìde lásán ibùsùn wọn máa fún aṣọ ọmọ ṣàdúrà fún àwọn màláíkà ọmọ ṣàdúrà fún bàtà ọmọ ṣàdúrà fún ha subhanallah ẹ dàkún bàbá ẹ bá ń tẹ̀síwájú. Hmm. ẹ rí a ní àwọn bàtà ọmọ wa bẹ lọ́hùn pé fabit kọ̀dàmẹ́yì alasirati. mọ̀jẹsẹ̀ rẹ̀ ó yẹ ọlọ́run mọ̀jẹsẹ̀ rẹ̀ ẹni yìí mọ̀jẹ̀ ó yẹ lórí afárá sirati yìí kó ilé jẹ́ àlìjọ́nà pẹ̀lú àlàáfíà. wá ìzáàtà náà wà lálẹ́ iná ó wá dìde nìyí ló wá lọlé gbé àgé àbí ohun tó oníkálukú ní tí mo fi ṣàlùwàlá hmm. kódà bó ṣe táàpù náà ló lọ sí díẹ̀ ni hmm. wọ́n ní yẹ̀dẹ̀ òun làwùlì iná kété omi tó gbé yìí àgé tó gbé yìí òun náà tún máa ṣàdúrà fún un àdúrà òun ni ó máa ṣe fún un yóò mọ̀ pé àti ìmìn àkíwábìlì jẹ́nà kété táyé ló gbé lọ́wọ́ yìí hmm. kọ́ọ̀pù táyé ló gbé lọ́wọ́ àgé táyé ló gbé lọ́wọ́ yìí àmọ́ èyí tí ń bẹ lọ́dọ̀ rẹ lálejẹ́ náà nínú àwọn ife téèyàn fi mumi òun ló bá ń fún ẹni yìí masha allah hmm. tó bá tún wá tẹ̀síwájú tí ó tún wá wá ìzá àtàwọ́dà ìzá àtàwọ́dà tó wá tún tí kò káàárẹ̀ tí ó jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ lómi bá jí nínú wa ọ̀tọ̀ ní táàmù rán hmm. òun wá dìde nu ó lọ lè gbàgé ó wọṣọ ó wọ bàtà ó lọ lè gbàgé yóò máa ṣe àlùwàlà ó wá tún pé òun fẹ́ ṣe àlùwàlà wọ́n ìdá àtàwọ́dà tó bá tún wá ṣàlùwàlà yẹ́dẹ̀ ọ̀hún ò làwọn lè máa hù omi tí wọ́n fi ń ṣàlùwàlà náà tún máa wá ṣàdúrà fún abẹ́rẹ́ ẹlòmíì ìlàkàyè rẹ̀ ó mọ̀ pé ah, àwọn afa yìí dé anabi ló sọ báyìí wọ́n máa yẹn tí kò wá nílẹ̀ àwa anabi yẹn sì sọ̀rọ̀ ọ̀fẹ́ inú inihuwa ilá wàháyù yìí hà bó ti wí kalẹ̀ yìí ọlọ́run ní ń sọ bẹ́ẹ̀ pé mọ́ wí bẹ́ẹ̀ bó sì ti rí náà nù ni tọ̀ wọ́n ní ìsáàtà wá dà yẹ́dùn wúlẹ̀ òlè ma omi ó tún máa ṣàdúrà fún wa yaqul allahumma tahirihu tahirihu mina zunubi wala khataya ah, ọlọ́run omi ó máa ṣàdúrà pé ẹni yìí tí ń ṣàdúrà yìí tahirihu mina zunubi bá wa fọ̀ mọ́ níbi àwọn ẹ̀ṣẹ̀ wala khataya àti gbogbo àwọn àṣìṣe. Allahu akbar. Hmm. wa idha qama ila salat abẹ́rẹ́ bó bá wá dìde tí ṣètánì ò ráyè jẹ́ lérè torí ṣètánì náà mọ̀ dẹ oríṣiríṣi páńpẹ́ kó mọ̀ bá ṣe ṣe ìzákọ́ọ̀mà ilẹ̀ sọ̀láàtì bó bá wá dìde tó ń lọ lékìrun yẹ̀dí húlà húlì bẹ́ẹ̀tù bóyá jáde nu yàrá ń lọ mọ́ṣáláṣí àbáyé tó fi ṣe ibi tí ó ti mọ kírun yẹ̀dí húlà húlì bẹ́ẹ̀tù kódà bó ṣe pé nílé náà ni ó ti kírun ilé ò mọ wá ṣe àdúrà fún wọ̀yẹ̀ kù àdúrà wo ni ilé ò mọ wá ṣe Allahumma wọ́sẹ̀ kọ́búràhù wọ́sẹ̀ kọ́búràhù ọlọ́run ẹ mọ̀ pé bí a bá kú tán pápá òkú mùsùlùmí wọ́n wàá gbẹ́ ilẹ̀ náà tóóró déédéé ibi tá a fi hà kan lélẹ̀ tí ò sí pé ìyá ìyá bíbá yìí ti ń romí díẹ̀ ń yí padà àmọ́ bí ó ti fún tó ilé wọn á ṣàdá wà sẹ́yìn kọ́bùrà o gbàláàyè nínú sàárè rẹ̀ hmm. yóò fẹ́ kó lè máa yan káàkiri níbẹ̀ kódà kó máa rìn kó máa yan wọ́n náà wéré òfurata o inú kòtò tá a tún wá wà yìí tí wọ́n tún gbé ní kálukú sí yìí kò sí ná inú òkùnkùn ni àmọ́ ilé òtún wọn ṣàdéhùn ọlọ́run tàn mọ́lẹ̀ síbẹ̀ fún kó lè máa gbádùn wasidi rahmata ah, tún wá ṣàlékún kẹ́ ẹ̀lẹ́kùn ìkẹ́ àlékún kẹ́ máa ṣe fún wọ́yẹ́ ń sọ̀rọ̀ láwù tààlà ilẹ̀ ibẹ̀ rahma àwọn onírú ẹni báyìí ọlọ́run mọ̀ wá fi ojú àánú wò ó Masha Allah bọ́lọ́n bá sì ti fojú àánú wò yàn ojú àjẹkùn lè wò yàn mọ́ Masha Allah wá ìzálẹ̀ àìná ayẹ́tù hmm. láhàzá tí ká ọ̀n yóò nù ha hmm. ní fakulu muhawifin amanu bọ́lọ́n bá ti ṣíjú àánú ẹ̀wẹ̀dá Hmm. tó jẹ́ pójú àánú báyìí ló fi ń wò ní kẹ́nìtàn ó lọ lẹ́sùn kó sinmi kó fọkàn balẹ̀ ọkùnrin lùmọ́kà wífin àmọ́nù gbogbo tí mọ́dẹ́rù bá ní ti di nǹkan téèyàn fọkàn balẹ̀ sí kò sí hmm. problem fẹ́ dà mọ́ ọlọ́run bá wá síjú àánú ẹ̀ woru ẹni tá a wí bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ọlọ́run ó mọ wá fi ojú àánú rẹ̀ yóò mọ fi wo irú ẹ̀ níbẹ̀ kọ́lọ́n kọ́ mọ́ sàfi ojú àánú ẹ̀ kó fi wá yá àbòdì ọlọ́run ó mọ̀ wá sọ fúngbà tẹ́ni ẹ bá ń ṣàdúrà ọlọ́run wa pé yá àbòdì ẹrú mi hmm. mi ń kà dùá ètí ẹni kó ṣàdúrà kó bẹ̀ mí wa ti ń rawọ́ síwájú ọlọ́run wọ́n mí nàlẹ́ ìjàbà ọ̀dọ̀ tiwa ni ká gbà ló wà hmm. wọ́n mi ń suwal ìwọ béèrè ìbéèrè ní tiẹ̀ wọ́n mí ná wọ́n mí ná nawal tiwa ni ká fi lọ́wọ́ wọ́n mi ń kà listigfar ìwọ tọrọ àforíjì tiẹ̀ ni hmm. kó tọrọ àforíjì wọ́n mí nàlẹ́ gùfúrán títí wá ní ká foríjì ẹ̀dá abẹ́rẹ́ ẹ̀rọ àǹfààní ti tó kéèyàn wá ní pé òun wá fi gbogbo ọjọ́ ọgbọ̀n ọjọ́ òun ó fi sùn gbogbo òru òun ó fi sùn kò ní í wá ojú kòkòrò bóun náà ṣe pín nínú gbogbo ilé bẹ́ẹ̀ bá lè ṣe gbogbo ilé yóò jẹ oore ọ̀pọ̀lọpọ̀ lè tó jẹ́ pé gbogbo ilé yìí ṣé ó ṣe fowó rà ni kò ṣe fowó rà àfi kọ́lọ̀ kó fi wá ṣe kòńgẹ́ kọ́lọ̀ kó mọ́sà wá fi wá ṣe kòńgẹ́ gbogbo oríire tí bẹ nínú oṣù Ramadan Allahumma àmín àtàwọn àti gbogbo ẹni tó ń gbọ́ wa. ọlọ́run ọ̀rọ̀ làwọn àfa wa sọ yìí ọlọ́run mọ́sà fi wá ṣe kòńgẹ́ oríire nínú Ramadan o hmm. ọlọ́run wọlé Ramadan náà ọlọ́run mọ́sà gbàdúrà nìkọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. Hmm. bàbá wa hmm. wọ́n dàbí wa ní program kan tẹ́ máa ń ṣe nínú Ramadan tó jẹ́ public lecture tí ẹ̀ máa ń pe di gbàwọ́lẹ̀ máa ṣe tọdún di May twelve Eh, òun ni ìjọ wa tí ó kó gbogbo àwọn àáfà ní ìlú ibi tá a wà àti gbogbo agbègbè ẹjọ́ hmm. bíi Matogun Maidan Lẹ́gùn Ìjẹ̀jà Òrúdú Ọ̀ṣẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí à ń jẹ́ Jama'iyyatul Ulama Isalihin Jaulas eh, tó bá di Sunday twelfth of eh, May pẹ̀lú ògo Ọlọ́run ni a tẹ pẹpẹ wá síta gbangba tá a mọ̀ sí public lecture hmm. léyìí tí a sọ̀rọ̀ lórí roles of the uh, roles of the religious leader mm. in politics Allah roles of religious leaders in, in politics ojúṣe àwọn aṣáájú ẹ̀sìn ìbáàjẹ́ ìbáàjẹ́ àfa ìbáàjẹ́ pásítọ̀ nínú òṣèlú kí lójúṣe tí wọ́n ń bẹ̀. báwo ló ṣe yẹ kí wọ́n dúró. orí ìbò tí wọ́n dì lọ aráàfà tó tara bẹ́ẹ̀ kàbùkù àṣírí hmm. náà tó tara bẹ́ẹ̀ pé a ti sọ bẹ́ẹ̀ ó hmm. sì rí bẹ́ẹ̀ kí lójúṣe àfa àtàwọn aṣáájú ẹ̀sìn òun ni wọ́n bá ẹni tí ó sì bá sọ̀rọ̀ náà ni uh, Sheikh uh, Najimudeen uh, Ajífọláwẹ̀ Salabi àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run inshallah yóò wáyé ní Sheikh Garu Central Mosque and Zawiya nínú ọgbà mọ́ṣáláṣí náà ni yóò ti wáyé lọ́dún yìí eh, masha allah. Ọlọ́run musa jọjọ náà kó láyà tàlàáfíà ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run mm. fáǹfà ní àwọn tó bá wà ní béèrè kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín mm. ẹ dákun ẹ bá ń sọ nọ́mbà yín. alhamdulillah fún gbogbo ẹni tó bá fẹ́ kàn sí wa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 alhaji wa lukman muhammad awal garu ọlọ́run mọ́sàbá wa pẹ̀lú wọn iléeṣẹ́ garutech ọlọ́run níjọ́ bàjẹ́ tọ́ra àwọn ni wọ́n ń gbó kalẹ̀ owó ńlá ni wọ́n gbé kalẹ̀ lórí ètò alihikimata ẹ̀ máa wò níjọ́ jímọ̀ wọn ah, bàbá náà ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọ́n sì fọwọ́ sọ̀yà pé ètò yẹn sẹ́ o lórí sùn ètò yẹn ò ní kú lágbára ọlọ́run yóò máa lọ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ garutech náà ọlọ́run níjọ́ bàjẹ́ o a sì ń retí iléeṣẹ́ garutech náà lérò ètò ramadan karim yìí náà afẹ́kọ́ bá a dá sílé yìí náà wọ́n sì kẹ́bùn fún wa táwọn máa pín fáwọn èèyàn ọlọ́mọ sọ̀bà dúró tì wọ́n ẹ bá ń jíṣẹ́ ń fara jù alukumanu ọlọ́wọ́ bá wà pẹ̀lú wọn ọlá nàbí lọ́dọ̀ àwọn náà ń gbọ́ àti wọ́n wò wá bá àti wò yìí alhamdulilayi alhamdulilayi àwọn sókè lọ́wọ́ nísìn pẹ̀lú ọmọ máa fi padà lágbára ọlọ́run ṣá Allah àwọn àdúgbò gbogbo àwọn tó wọn fún wa ní ẹ̀bùn àtàwọn ẹ̀bùn yòókù tí a tún retí a máa ṣàlàyé bó ṣe ń lọ fún wa ọlọ́run ọgbọ́dọ̀ ní kankan wọn a sì béèrè béèrè tó ní o àwọn tó a sọ̀gbà tí wọ́n wà gba ẹ̀bùn wọn ọlọ́run odò tiwa